الله عليه وآله وسلم يبايعه على الهجرة وترك أبويه يبكيان فقال ارجع إليهما وأضحكهما كما أبكيتهما هذا الحديث حديث ضعيف قطع البوم hadith tó lálàáfíà. alimam ahmad bin musnad ọ̀dọ̀ hadith yìí wá wà lọ́dọ̀ nínú sunan nasayi ó wà bẹ́ẹ̀ abu dawud ọ̀nà àgbà wa ọ̀nà. ابن ماجه náà gbà حديث hadith ló ti lálàáfíà sóyè نسائي ابتداء نسائي النسائي أحمد النسائي أبو داود وابن ماجه أحمد الأنوار والحديث صحيح حديث ولا العافية ó sì kú ẹ̀kọ́ tó pọ̀ sí ẹ̀kọ́ a, pọ̀ òun ni bẹ́ẹ̀ lọ الإمام البخاري رحمه الله تعالى رحمة واسعة ولا أظن عليه سفيان عطاء بن سائب عطاء بن سائب سائب بن مالك كما مالك عامل يزكو يزيد àná àbí ọyẹ ká ti máa tó rẹ̀ tá à ń sọ máa máa ní tàbí ẹ̀sìn só ti ọ̀rọ̀ àná àbíláàní nínú àwọn gbogbo àwọn tá a kà sẹ́yìn yẹn tẹ́kọ̀ọ́ ní gbogbo wọn àwọn tó ṣe pé tí wọ́n bá gba ìgbà wa a lè gbára lé ọ̀rọ̀ wọn ni wọn. wọ́n wá ní hadith yìí wá látọ̀dọ̀ Abdullahi ibn Amr Abdullahi ibn Amr kó tó di pé a kà hadith ọyẹ ká ọ̀rọ̀ sọ̀rọ̀ kékeré parí. nítorí wípé ẹni tó yẹ kí èmi àti ẹgbẹ́ bí ká máa parẹ́ ní Abdullahi ibn Amr Abdullahi ọ̀dọ́ ni láyà ní Muhammad sallallahu gbogbo ọdún tá a bá ti kà tán ẹ̀ láàrin wọn sọ fún wa láàrin òun bẹ́ẹ̀ ọdún mọ́kànlá péré ọdún bàbá ẹ̀ fi jùlọ. bẹ́ẹ̀ ẹ́ ọdún mọ́kànlá lè jùlọ ó ní twelve years lọ bí wọn ó ti kó twelve years lọ bí jùlọ ó ti fẹ́yàwó láti bí ìgbà tó wà lọ́mọ ọdún mẹ́wàá ẹ̀rí ẹ̀rí ọlọ́ọ̀bù ọlọ́ọ̀bù ọ̀bù lórí ẹni tẹ́ tẹ́ ń tá ti lọ tẹ́ ti lé lógó tẹ́ ń lé ìgbà ìgbà ti ṣe yíwáyé Real Lord, nice ẹ̀rọ ẹ̀sìn ìlú ara ìlú ara bàbá wọlé ẹlòmí àlè máa rí àwọn ọmọ kéékèèké mẹ kò sí ìfẹ́yàwó ìgbọ́dọ̀ àwọn afẹ́yàwó ti lọ lọ èyí ti pẹ́ ìgbésẹ̀ lọ́wọ́ ẹ bá wọn yẹn lọ́sọ ẹ̀ ń gbowó lọ́wọ́ ẹ̀ kọ́ wọn kéwù ẹ bá wọn sọmi ẹ bá wọn sọmi lù ẹ̀ ẹ̀ fọ àbùkù ẹ lọ àgógó ẹ wá fẹ́ yà wọ́n tálẹ́ wà fi jọ tálẹ́ wà fi jọ báyìí ọjẹ́ àwọn olùdókòwò làá tọ́jú bàbá àbúrò ọdún mọ́kànlá péré nígbà náà lọ́wọ́ ọdún mọ́kànlá bàbá ẹ̀ gbà lọ́wọ́ ti gba <laughs> ti gba twenty five ti gba twenty kò tó sọ̀rọ̀. kò tó ṣe ọ̀nà títí dì sí àwọn èèyàn ṣe ń lọ wọn bá yìí wọn gbogbo sẹ́yìn láti ń ṣe káàkiri àdúrò àbánú ọlọ́wọ́ tẹ́lẹ̀ bá dùn bá dùn sí kùránì báyìí ṣùgbọ́n ọlọ́wọ́ sàánú ọ sẹ́rí ara àwọn nǹkan tó dàrú láwùjọ táwọn àwùjọ wáyé sí òun náà ní kéèyàn má máa tètè fẹ́ yàwó kó má tètè lọ́kọ aburú gidi ni o ọ̀gá nínú àwọn alákọ̀wé pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ kan bẹ tẹ́ pé ẹ máa dá sọ́rọ̀ òṣèlú báyìí kì í ṣáájú sùn náà ṣùgbọ́n kí ẹ̀ka tó ń pè ní sí múrí tàbí kí náà ń pè yàrá ẹ̀hẹ́n pòfẹ́sọ̀ yẹn wọ́n ṣe tàbí nǹkan fún láìpẹ́ tí ò tí ì pẹ́ àwọn tó bá ka bóyá fáńgọ́ àdàbí kí nìkan ìkánú àwọn owó ìròyìn nàìjíríà yẹn sápẹ́ ó wà ní wípé ọmọ rẹ̀ ìgbà tọ́mọ rẹ̀ wá ní sùkúù ló ti fi lọ́kọ ló ti fi lọ́kọ àwọn tí wọ́n gbé oníkìní wá òkè pòfẹ́sọ̀ kò dá sí ọ̀tá bọ́ọ̀lù ẹ̀sìn ní kọ́ máa yín ọmọ márì tó dẹ̀ ti ń sùkúù lọ́wọ́ tí o ti parí lẹ́wẹ̀ tó ti ṣe òdu ẹ̀ ó ní advocate ẹni marriage lòun ó ní advocate ẹni marriage lòun ó ní nítorí pé wọn fẹ́ káwọn èèyàn ti máa jí àwọn ọmọ wọn jẹ síwájú kí wọn tó jẹ ìtumọ̀ tó sọnù ẹ̀mí mo ní yorùbá ilé ìtumọ̀ sọnù ó nídìí rẹ̀ ó ní bàtọ́ mọ̀ wọ sukùl tán. bóyá two hundred level àbí kìíní kan ló sáwà ó sáwà yẹn lọ́dún kan ló ń bá sọ fún yín pé nínú ẹ̀kọ́ ọmọ wa bọ̀ pé àwọn fi ọ̀rọ̀ àwọn àlàyé láti pọ̀ sí. pẹ̀lú ara ọ̀ ara ọ̀ ló wà ní ìsìn ó máa kárí òun tán ó máa ṣe nínú ẹ̀ ó ní bàtọ́ sọ pé òun dákẹ́ ó ní wò sọ̀rọ̀ òun béèrè béèrè yẹn mọ́ wọn sọ̀rọ̀ kan. ó ní pé láàrin ọdún dé yẹn bàtàsìkò tí wọ́n máa padà sí skul wa ń súnmọ́ òun wá kún wọn jáde lọ nìkan wá sáyé fún wọn ti gbogbo ẹ̀ ó ti ó ní ó ti gbàgbé ìbéèrè yẹn kó ń béèrè òun lọ́wọ́ òun rí so wọ́n wá lé mi ní tí màá ṣe mistake wọ́n wá gbé wọn lọ mẹ́ta wọn ti máa ń gbá wọn káàkiri wọn ti gbẹ inú wọn sáà ti dùn pé ah, ti ṣe dáadáa fún wa lónìí ó lọ wá gbé ẹ̀ sẹ́ni àkọ́wọ́n ẹ̀ ń jà rẹ̀ sí wọ́n ń ga ìdán ń ga ọ̀la ọ̀pọ̀ ẹ̀bùn ti kàwé lọ́wọ́ ọlọ́tí gbàgbé pé òun béèrè béèrè ìsìbánu ẹ̀ ń dùn lọ́wọ́ ní táìmù yẹn ó lọ sí màmá ìbílẹ̀ èrè sí gbàgbé ọlọ́wà ní sórí wọn gà yẹn ó fẹ́ mọ̀ sí wákàn wákàn mo fẹ́ mọ̀ sọ fún pé kó wá rí mi wọn gà yẹn ẹnìkan tí ń gbọ́dọ̀ tó fẹ́ mọ̀ sí kíkà ní ọ wá rí mi ní ọ wá ó ní ìgbà ó sì wà tó ń kiri pé ẹni ọ wọ́n lè máa jara wọ́n lè máa wọ̀rí ìmọ̀ tọ́mọ̀ mi sùn kú lọ máa wà fẹ́ yàwó tọ́ba àwọn adájí ẹ̀ tọ́ba ẹgbẹ́ wọn sùn kú rẹ̀ ní dákùnkùn yẹn lẹ̀ ní ìtàn sùn kú ṣùgbọ́n wọn àwọn ọmọ mi lè mà torí wọn máa ra wọn lè mà lọ àwọn ọmọ yẹn ọmọ yẹn ti hàn lè mà ìmọ̀ tó ṣe wípé kò ní láàrọ̀ kò ní lábọ̀ àwọn abúrúkọ láwùjọ àyè nítorí wípé ó tó yẹ káwọn èèyàn ń ṣe ìgbà tí wọn ọ̀rọ̀ náà tọ́ tí wọ́n gbàrà máa tí wọ́n padà wọ́n wá ń dọ́bù káàtà lọ́nà tí ò bá tọ̀rọ̀ ilé ìjọ jẹ́ pé nínú àmì jáàmù sí ìtàtọ̀ lálàáfíà pẹ̀lú kéèyàn máa rí lásìkò kéèyàn ronú máa wọ̀n bá ọlọ́wọ́ gbogbo alásìkò Abdullahi bin Amr bin al-As ọ̀dọ́ ni láyé àdàbà Muhammad sallallahu ṣùgbọ́n lójú òkòrò wọn ara nǹkan tó yẹ ká sọ ọ̀pọ̀ ìpẹ́ ó ní ojú òkòrò wọn. gbogbo wa ẹni tá a mọ̀ wípé àdìsù rẹ̀ pọ̀ jù náà ọ̀sán àbí Muhammad sallallahu alaihi wasallam tani àbúkọ rẹ̀ ọ̀rọ̀ ní ọlọ́wà rẹ̀. ìlú àwọn ẹlẹ́rọ gàgà fúnra rẹ̀ ó ní kò sẹ́ni kan nínú sàbẹ̀ àdàbà Muhammad sallallahu alaihi wasallam tó ṣe pé àdìsù rẹ̀ pọ̀ jù tèmi lọ tí kì í bá ṣe Abdullahi ibn Amr ibn al-As لأنه كان يكتب ولا يكتب ni wọn ṣùgbọ́n òun tún máa ń kọ ó ní láyà nábì èmi ò sì máa ń kọ èmi ha gbogbo ẹ̀ sórí inú ṣùgbọ́n máa kọ ètò máa kọ ètò máa kọ láàrin ìmọ̀ àti lílo ìmọ̀ ní ìṣèjọsìn ọlọ́run bá kó méjèèjì papọ̀ àgbààfà ni olùsílọ̀ irú àwọn tó yẹ kájọ ni ẹ o kódà nínú táwọn onítàkọ ni wípé nígbà tí bìtínà dé láàrin Ali àti Muawiya bìtínà tó ṣe pé kò sí fìtínà kan tó fẹ́ bá ìjọ ìsìláàmù yìí gbogbo fìtínà míì tó tó bá ìsìláàmù lẹ́yìn ẹ̀yìn tó lẹ́yìn. a máa sọ fún bàbá rẹ̀ wípé rárá mo dá sí kìíní. nínú àwọn tí ò lárí bọ fìtínà gbà náà nínú wọn ni Abdullahi ibn Amr ibn al-As wà ọlọ́run bó sàlọ́ wa ẹjọ́ àwọn ọ̀rá mú bá wọn ọjọ́ ni tó lójú kòkòrò wọn yóò tó kọ nǹkan lẹ ẹlòmíràn bẹ́ẹ̀ bá wọ kíláàsì wọn tẹ́yìn jáde kò ní dọ́ọ̀tì kò tiẹ̀ mú báyìí lọ. tẹ bá wá bẹ̀rẹ̀ nínú ìdáwó lọ wọ́n kọ́ wa wọ́n kọ́ wa kò sínú tíà kò sínú tíà àwọn àkáyì ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n sì fẹ́ pààrọ̀ pẹ́sọ̀ méjì. àwọn àwọn àwọn pàwọn ní àwọn wà mí àwọn ọ̀gá àti lọ́dọ̀ àwọn kan ní wọ́n ní àwọn ọ̀gá wọ́n kọ́ wá ọ̀rọ̀ bá dàrú wọn ò ní dọ̀tí wọn ọmọ kéèyàn máa ń dọ̀tí. lẹ́yìn sáńgílítì ìtọ́wà tí a ẹni náà fẹ́ gbọ̀n kà mí ń bẹ ẹnu tí a ẹni náà tó ní rí ìgbò yóò ní yóò kò sí láti wọ́n sọ́kọ́ yóò ní wà àdúgbò sí olè tó wà láì gan wà láì wọ́n sí pé kí ni bọ́ka yẹ wà ní ojú ah! mi àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ayé òde òní nù tó kó bọ̀ ní kọ́lọ́ ọmọ sànù àkóso yá ló máa akẹ́kọ̀ọ́ òrìjìnà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ òrìjìnà ní lẹ́yà Muhammad sallallahu alaihi wasallam ọ̀dọ́ ni wọ́n wá lọ àsìkò ọ̀dọ́ wọn dáa bí ti máa ń ka Kùránì bẹ́ẹ̀ náà ni máa ń gbà ẹ̀mú kìíní ọ̀sán ni máa ń jẹyàn ni máa ń jáyàn jẹyàn bí di èyí máa ń ra yìí ẹ̀rù yìí bà ẹ pa àwọn jáyàn jẹ yóò sì tí ó jáyàn jẹ tààrà gan ni o. náà tó ẹjọ́ akẹ́kọ̀ọ́ látara Abdullahi ibn Amr pẹ̀lú wípé káwá máa ń pẹ̀lú kátó wá máa kọ ìyáda rẹ̀ pẹ̀kìtà ká máa di nǹkan mọ́lẹ̀ ká máa nǹkan mọ́lẹ̀ káà lọ́ọ́ máa rí nǹkan kọ̀ọ̀kan. Iya mas. Dáàrọ̀ máa jẹ mẹ́lẹ̀. Yóò sọ pọ́ ní sí. Pẹ̀lú kẹ́kẹ́ kọ́ ọlọ́wọ́ bó ṣe rọrùn fún wa. Ó ní jẹ́ àrọ́jò ló ìlànà bí yí sallallahu alaihi wa alihi wa sallam. Ẹnìkan wá bá nígbà Muhammad sallallahu alaihi wa sallam alàlàìjọ́ ó wá bá nípa Muhammad sallallahu alaihi wa sallam ti báyà lórí hijira alákọ̀ọ́kọ́ kí ni jẹ́ báyà ẹlẹ́ẹ̀kejì kí ni jẹ́ hijira tí ẹ̀kọ́ yà máa méjèèjì kí ni jẹ́ báyà kí ni jẹ́ hijira pàápàá jùlọ lónìí tí báyà ti di nǹkan mìíràn wọ́n ṣe báyá báyá ní ọ̀pẹ̀ báyá tó wá ní jẹ́ báyá tó sọ àwọn èèyàn sínú gbogbo inú gbogbo tó lọ́wọ́ sọ wọ́n sí inú gbogbo tó kéde ọ̀hún tó lọ́wọ́ sọ wọ́n sí tẹ́lẹ̀ mi lọ́mọ wá wọ́n yé báyá mà ti wà lórí ọ̀hún ẹjẹ bá ma ti sọ fún òun gbọ́dọ̀ wọn sì bẹ́ẹ̀ àwọn míì sì bẹ́ẹ̀ níbi wípé inú ọkọrọ yàrá àwọn míì wọn kí wà àwọn ní kí ọkọ àwọn ní kí ìyàwó báyà kò báyà mọ akọdà kájọjọ àdéhùn àdéhùn. débi wípé dọ́jà bí ẹni pé ìwọ́n ta ara rẹ fún mi èmi ta ara mi fún ọ táàtì ìlera wa nígbè lóńdè èrò báyà báyìí a kì í ṣe é fẹ́ nìkan àyàfẹ́ tó bá jẹ́ olórí ẹ̀sìn Islam àwọn ànábì ọlọ́dọ̀ ìgbà tí ó sáwọn ànábì mẹ́yì ẹni tó bá jẹ́ olórí ìlú Islam àwọn ahàlù ìhàlì wal aqda wọ́n sì báyà fún ọ̀bẹ àbọ̀ gbogbo mùsùlùmí òkú gbogbo alóòsítẹ́lì wa. kìí ṣe wípé yọ lọ máa bá gbogbo kálukú lọ́wọ́ kí o ìyá mẹ́rin náà wà bá lọ. tí ó yí wa lágbọ́dọ̀ tọrọ sílẹ̀. báyìí àgbẹ̀ nínú Islam ṣùgbọ́n báyìí àbídí àgbẹ̀ wò. wọ́n ní báyà tó ṣe wípé o lè ní báyà méjì mẹ́rin márùn lọ́rùn ó ní báyà ti ṣubú ó ní ti gbòòrò ó tún ní ti fi tó ti ń ṣiṣẹ́ irú báyà ọ̀pọ̀ wò yẹn. ẹja sọ̀rọ̀ àdúgbò bí tá a bá lọ tí wọ́n ní ká wá sàdé nǹkan ní kọ̀kọ̀ tí wọ́n ní òru ní ká wá ṣèpàdé tàbí àwọn àpàdé kan mẹ́ta máa ń ṣe jẹ́ kan ò gbọ́dọ̀ gbọ́ ìjà sọ̀rọ̀ àbẹ̀ ọlọ́run ní ìjà sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ hijira hijira ibi tí wọ́n ti mú ibi kéèyàn pa ìgbìtì nínú ìdí lárúbá ìgbàgbà ní jẹ́ hijira nínú èdè ṣùgbọ́n látara nílò ó padà gbájúmọ̀ lórí pé kéèyàn fi àyà kan lẹ́kọ́ pa àyà kan tì kọ́ lọ sáàyè kan mìíràn. sẹwárí níbi ààyè alihamdulilayi pé níbi ẹkọ tó wà kan lọ àti sọ̀rọ̀ ń pa ẹ méjì ní hijrọ méjì ẹni tí ò bá ṣe kan lè ṣe kejì ṣùgbọ́n kejì ni wọ́n ń sọ̀rọ̀ pa ẹ à ń sọ̀rọ̀ pa ẹ méjì ẹlẹ́wọ̀n kan ní hijrọ tó ń kọ́ ìlú ìyá ó kí ọkùnrin yẹn ó ṣe hijra ẹni ọkàn rẹ̀ ò bá ṣe hijira kò lè ṣe hijira ìrìnwá láyé àti tó bá ṣe hijira hijira tí ò ní gbẹ̀sán bẹ̀ ẹ̀sán dáadáa ń bẹ̀ kò ní ṣe kò ní ní ládàá kò ní ní ládàá kò ní ní ládàá. èyí ó ṣe hijira pẹ̀lú ọkàn èèyàn kúrò níbi ẹbọ ṣíṣe kúrò níbi ẹ̀ṣẹ̀ dídá kúrò níbi àdádálẹ̀ yóò tó wá gbára rẹ̀ mùsùlùmí tó gbára rẹ̀ lánàá sunna tí ẹ̀mí rẹ̀ ò kórè rẹ̀ bọ̀ eléyìí ò tíì ṣe ìjìra tí ẹ̀mí rẹ̀ ò kórè rẹ̀ ẹ̀ṣẹ̀ débi wípé ọgá lè fẹsẹ̀ ṣèyàn lálejò yóò tó kọ́ mọ́ pẹ̀lú ọ̀sán lè mọ̀ fún balance òun wà ní ìbára. oríṣiríṣi àwọn àti ẹmọ wà nínú ẹ̀sìn ọ̀fà gíní pẹ̀lú ọ̀dọ́ àdájọ́ kálukú ọlọ́run tí ó dájọ́ kálukú ó ti sọ bí tí ó fi ìdájọ́ kálukú sí o ó sì ti sọ tó fẹ́ lọ́dọ̀ kálukú kéèrè tó jẹ́ kó fi àdájọ́ alẹ̀ láwùjọ wa àdádálẹ̀ táwọn èèyàn fi ń sin lọ́hùn ó ju òríjìnà tó jẹ́sẹ̀ lọ kí ni àmì mùsùlùmí bí ọ̀wá ti tẹ̀sùbá kọ́dà tẹ̀sùbá làwọn èèyàn mímọ ẹni ọlọ́hùn bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ táwọn èèyàn bá fẹ́ kú ọlọ́pàá ọ̀la tó lọ́kọ́ sáà hijira sẹ́ni hijira ẹlẹ́ẹ̀kejì òun wá ní badaniya hijira tá a máa fi ara ṣe ìyẹn náà wàá kó sí mi ọ̀kan bẹ nínú hijira yẹn tọ́lá ọ̀sán sọ́lọ́tù tọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà lọ́ha ṣáà ọ̀mìnà lọ́kùnrin yìí náà àǹfọ̀sán wọ àmọ́wárà bẹ́ẹ̀ á ná bí a nà lábẹ́mọ̀ lè jáàmù náà òdúlẹ̀ ó ti wá sóde sọ́wọ́ àbòdé hijira ilé <laughs> ta ni ó lè ṣe ẹnu wáyé náà hijira madaniya alákọ̀ọ́kọ́ sọ káwọn tó wà ní ilé òru akánlẹ̀ wà gbọ́ yìí. ìjọ eléyìí ni ayé àti yàrá jùlọ nàbí sallallahu alayhi wa alihi wa sallam ويدع أهله وماله ولا يرجع fi shay'in minhu kéèyàn fi yàwó ọmọ èlé dúkìá ló gbọ́n tó ní kó fi gbogbo ẹ lẹ̀ ó sì gbọ́dọ̀ anábì lọ sọ̀rọ̀ àwọn. kọ́ á tún gbọ́dọ̀ anábì ta kọ́ mọ̀ràn àti kóńfin kankan bì kan kọ́ mọ́ pàdé abẹ́ wọn. inna Allaha shara mina al-mu'minina anfusahum ọlọ́ọ̀ni àmì àwọn tí wọ́n jọ ìgbàgbọ́ òdodo kì ṣe tí wọ́n mọ́ mo ti rà wà àmọ́wàlà gbogbo dúkìá mọ́ra wọ́n ti fi gbogbo ẹlẹ́ fún mi olótìdí ìlẹ́ bí a nà láhùn mọ̀lìjáde ètè rí sọ tí mo rà lọ́wọ́ wa àlìjẹ́nà ni àtọwọ́ àtúndúkì àwọn ti yọ̀ǹda rẹ̀ fún mi ah súnmọ̀ kò tí ló wà kọ́ta ó yá olódìdí lẹ́ẹ̀kan ló sọ ó ti padà síbi tó ti wá lọ́wọ́ sáàlù yóò jẹ́ lórí sàmì ìlà yóò wà nígbà mọ́ sókè àwọn àwọn yóò jáde ní wọ́n lọ jagun sójú ọ̀nà ọlọ́run fàyà pọ̀tù lónà wàyó pọ̀tà lónà fàyó pọ̀tà lónà wàyà pọ̀tù lónà méjèèjì náà wọ́n lọ dodo tí wọ́n ní àtọwọ́ àti ilẹ̀ wọ́n tó fẹ̀mí ara wọn kalẹ̀ wọ́n sì kú sógun àwọn náà pọ̀ lọ́lọ́ ọlọ́run ọba tó láàrẹ́ ga àwọn kanu irú ìjìrá kanu o òun ni kéèyàn fi gbogbo tọ́lọ̀ ṣe fún ìyálẹ̀ ó sì gbọ́dọ̀ ànábì lọ sọ́lọ́ láàrin sí i lọ́n ṣe tán láti wá rìn sọ́lọ́ ọba lọ́wọ́ àwọn sàábì mọ̀ ṣọ́mọ́sọ́ wọ́n yàtọ̀ sáwà o wọ́n ṣe kí ni o wọ́n yàtọ̀ sí wa lẹ́yìn anábà Muhammad sọ̀rọ̀ anábì dàgbà kàtà anábì wa rọ̀ ọmọ kan ọ̀dọ́ ni sọ̀rọ̀ àwọn wa fẹ́mi àwọn wo ní fámìlì yìí talẹ̀ mọ̀ ta ló ọkùnrin inú ẹtí mẹ́rin inú àwọn tó sójú ogun ọ̀dọ́ ni wọ́n apasọ̀ wọn àrí

ọmọ wọlé lónìí ẹ má ká sọ máa jẹun lónìí ẹ má bọrọ lẹni tí ń bọrọ orí pé ọmọ wọlé ní ọlọdì àjà tó bá gbọ́ pé wọ́n yìnbọn ní ó tó ti yẹ àwọn náà sì níbi táwọn sáájú lọ làwọn náà bẹ lọ alẹ́bàá Muhammad sọ̀rọ̀ ó yẹ ṣe wá sọ lórí alẹ́bìnrin pé wọ́n rí wípé àwọn ọ̀rẹ́ wọ̀nyí àti jàǹdà máa ń bẹ lára rẹ̀ tó fi wá sórí òkú òun rí bá àmọ̀lẹ́ kà ń bẹ̀. ẹ̀mí tí wọ́n so mẹ́sìn ọlọ́wọ́ tà wọ́n tà kọlọ̀ ìwé kí náà wọ́n fẹ́ẹ́ mi ṣe wọ́n ọlọ́run ló ní gbàǹgbà tó bá wù. ètò kálukú wa yẹn rájú máa ń lé ayé ọkọjá bẹ́ẹ̀ ìyẹn ló fà á tó fi jọ pé àwọn èèyàn lè so kó nítorí ayé sáyẹn àmọ́ pààyàn ó lè pààyàn ṣùgbọ́n bí ìgbà tí wọ́n pẹ̀lú mi ẹni tá yọ pa yóò zògùn ní orí ìbọn yóò dùn. ṣé nǹkan àbá ti tú epo àbí ò tú epo ó ti tó sí mùsùlùmí máa jẹ́ akin kì í jọlẹ̀ ní èdè jókòó sára pa lókè ìbẹ̀rẹ̀ ìdí kí erí kòkòrò kí sápọ̀ torí kí n kòkòrò ìbá táwọn kòkòrò èèkà ti yan sẹ́yìn tí wọ́n sá lọ́wọ́ ní ọ wà á rí ẹni tí ojú rẹ̀ níbi tójú rẹ̀ lẹ́jú kòkòrò lọ yóò lò tí a gbé nǹkan ti dé ọ̀kan nu nínú ọ̀rọ̀ jihad nínú ọ̀rọ̀ yìí jihad ẹni tó ṣe gbogbo tọ́lọ̀ ṣe fún òfin ilẹ̀ nítorí ọlọ́run àwọn yẹn lọ́wọ́ bá gbà lérò nínú àyà yìí àyà sọ́wọ́ bàtà kàtà lẹ́yìn àwọn ará kejì ọ̀hún làwọn àárọ̀ àwọn lárúbáwọ̀ oko tí wọ́n bẹ̀lẹ́ bẹ̀lẹ́ tí wọ́n tó ń pa nípa Muhammad sọ̀rọ̀ àlọ́sọ̀ táwọn náà ṣe ti dira wa tọ́jú ànábì sọ̀rọ̀ pé á ah, ẹ̀sìn ọlọ́run àwọn náà fẹ́ ṣẹ̀ṣẹ̀ tí wọ́n sì débẹ̀ tán tí wọ́n tún gbọ́pá ànábì ń bá wọn ọ̀tá ẹ̀dá táwọn náà tún jà ṣùgbọ́n kì í ti pa wọn àpàrà lórí ẹ̀mí wọn wọ́n wá ajá wọn sì padà lé wọ́n tó pín náà lógún àwọn yẹn náà ṣe ní jíra àwọn náà gbà ládàá ṣùgbọ́n wọ́n ṣe mú àwọn àkọ́kọ́ wọ̀ wọ́n ṣe tó ní ìtọ́kàn ṣẹlẹ̀ náà kọ́ àná tó ní agbára tó sì fún àwọn onítàwọ̀sí òníṣẹ́ sí kò níyànjú kálukú náà gbìyànjú lórí ẹ̀kẹ́ ó ní wípé àlọ́lù àkọsọ alẹ́ ìṣọ́ra ìgbà tó sọ fáwọn ẹ̀mí rẹ̀ wípé òǹkóso ẹ̀dúró sí i òmùgóòsù ẹ̀dọ́ síbi ìní àánú sọ̀nà mò ń rí náà lọ. ẹ jẹ́ lọ bẹ̀ bóyá màá rí làbárí. bẹ́ẹ̀ bá rí làbárí níbẹ̀ àwùjá tó wá ti mìíràn náà. bóyá yẹn rí bí òkun náà tá a fi yẹ lọ́dún tó tutù. ẹ̀yin ti òmùgóòsù ẹ̀yin ẹjọ́ ti ẹjọ́ pọ̀. ó sì lọ fọlámà àtàrà náà di yàyà ìgbò débẹ̀ ọlọ́ni rẹ̀ Musa alayhi salatu ọlọ́pàá kì sẹ́fún ọlọ́ni ọlọ́mọ bá fẹ́ àwọn àwọn sọ̀rọ̀ ọmọ àlọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ní tí wọ́n sọ́ọ̀bà tó fojú kan ìyàwó rẹ̀ tó fi ilẹ̀ odi ìdọ́dọ́ abápadà lọ́jọ́ àkìyà ọ̀padà sọ́dọ̀ ẹ̀ ọlọ́run ti ránṣẹ́ kò kókó ń fi ìyàwó mi tọ̀mọ́ lóyún ọlọ́run náà ni ó ti kí àwọn ẹ̀kẹ́ bá ti lọ bí ọtọ́ sí ìyàwó tọ́tọ́ ni o ẹ̀rẹ́ ìwé àwọn ẹ̀sẹ̀ parí ṣe wọ́n ẹ̀sẹ̀ fi fún ni ọ̀pọ̀lọpọ̀ tó wọn ní pé tí wọ́n sọ́ọ̀bà tó fojú kan ìyàwó yẹn ọdọ̀jọ́ àkìyà mọ́ ṣé kí ni wọ́n wá ṣe fọ́lọ́ ètò fọ́ọ̀nì ìlàjì tí máa pààyàn lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ gbogbo ibi tó bá wà ẹ̀kọ́ máa ń gbọ́n yẹn wọ́n ní pé kó orí ẹni tí ò lè dábàá àti àká ó sì máa gba àwọn ẹ̀kọ́ mi ẹ̀sìn ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ gbádùn àwọn yẹn ṣe mùsùlùmí kò sì mọ fatia kò mọ kankan pẹ̀ ẹ̀sìn nísìnyí yọ ẹ̀kọ́ yóò sọ ẹ̀ bá wù ú bíjà yóò sọ ẹ̀ bá wù ú kífì àgbàdo kẹsàn-án ìtẹ́jú kẹfẹ́ ẹ̀fẹ́ tó dé tí àṣíwájú àì tí sì lẹ gbogbo nǹkan lọ nígbà lẹ gbogbo ẹ̀. ó wá gbà mí láàpọ̀ mo bá sọ̀rọ̀ mẹ́ mo ní ẹ̀yìn ẹ̀yìn ẹ̀bẹ̀rún tíra tó gbé wájú kọ kankan bẹ̀ wọ̀ ó sì pé tí àwájú sì sì kò sí ní kankan bẹ̀ torí mo máa tí a ò tọ́ ọ bá wà mẹ́ gbogbo tó sọ yá sí péjì tó kọ́ ọmọ ká.

tí ọ̀rọ̀ tí ẹni sì sọkọ̀sọ kankan lò tí ó sì gbé wa bí sì tó ń sí o ní tí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn tó ń sí bí láti ẹkọ́ tí kábi kẹtì kàbọ̀ ní ẹwà àdéhùn tó àkàn àwọn èèyàn ò kẹkàn bọ́ wọ́n tún wá kọlu láìsẹ̀ sí yẹn nàwàwò àwárá ní èyí ṣe máa kọlu láìsẹ̀ sí ọlọ́ ìjọ sàábí kan sọ ní ìjọ àníbà Muhammad sọ̀rọ̀ tó ní àwọn Muhammad ìwà Muhammad ọlọ́run kẹ́mi sí kẹ́ Muhammad wọlá tọrọ hàn bàdánà àhàdà lẹ́yìn àwọn méjèèjì ọlọ́gbọ́n kẹ́ni kankan kí lànà ìsọ fún lápọ́lẹ̀ àjárùtà lè wá àṣà ike ọlọ́run bá fẹ́ ó sì wá fún fún èèyàn méjì gbogbo ẹni tí bá jẹ́ mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ojú kòkòrò rẹ̀ àkọ́kọ́ ni pé bóòlù àwọn èèyàn ó ti mọ̀nà ẹ̀ṣẹ̀ bóòlù ni ó sì lè wọn bóòlù ó sì pè wọn ló ń bí jà bóòlù ẹni tí ń ṣe tí ọ̀dà ni wọ́n wá kí láyé ẹ̀ gbé àwọn ẹ̀wọ̀n ọ̀dádùn ọ̀ọ́ kò wá ṣe tó gbádùn gbogbo ẹni tí gbogbo èyí bá gbádùn lọ́dọ̀ rẹ̀ àìsàn tí ń ṣe dùkà ń sá ọlọ́wọ́n kọ́ sànà ìyẹn ò ní pé ká má sọ pé ẹni tí ọ̀gbádùn náà gbádùn ẹ̀yìn tó ti ìlú ẹni ọba mọ̀ pé ọ̀gbádùn kún lábẹ́rẹ́ abẹ́rẹ́ kí ó ní o gun lábẹ́rẹ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ gun lábẹ́rẹ́ àdéhùn ọlọ́làbẹ́ èyí sáfà láìsí المسلم أبي المؤمن الذي يخالق الناس ويصبر على أباهم خير من المؤمن الذي لا يخالق الناس ولا يصبر على أباهم النبي صلى الله عليه وسلم المسلمين tí bá máa bá àwọn èèyàn ṣe tí máa dára pọ̀ àwọn èèyàn tí sì ń ṣe sùúrù lórí sùtà ó sọ ju tí ń sá báwọn tí ò lè ṣe sùúrù lórí sùtà tí wọ́n ẹwọ kí ni ẹ̀tí ń bí wá jìnà ẹ̀rí ìbá wá bá nípa Muhammad sallallahu alaihi wa sallam mo rò pé a ti gbọ́ ẹni tí ń jẹ́ ìjírọ́ yé mẹ́ yorùbá ní ẹ̀wọ̀n wàhálà ní ìjírọ́ ó lè wá sí bẹ́ẹ̀ àpò ìjírọ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam wàtàrọ̀ ká àbàwá yìí yẹ́mù kìyà wọ́n wá fi bàbá àtìyá rẹ̀ lẹ́lẹ́ àwọn wá gbẹ́nu ókè wọ́n sọ́kùn yọ ọmọ yìí ọmọ yìí ó lọ́mọ yìí ti wá sí báyìí kò tiẹ̀ sọ fún àwọn àgbà yọ̀ǹda lọ́wọ́ àwọn ó wá lókun lókun tó wọn lọ ṣé bó tiẹ̀ yẹ kọjá káwọn ọyọ́ ló sọ̀rọ̀ náà wọ́n máa ń sọ̀kan wọ́n ń sọ̀kan ìgbà tó dọ́dọ̀ àdúgbò Muhammad sọ̀rọ̀ ìdá náà sọ̀rọ̀ àgbà wọn gbogbo ọmọ tí ń sá bí ẹ̀ tá ń gbà sábẹ́ o àwọn èèyàn déédéé gbà mí ìsábẹ́ kì í sọmọ tó pẹ̀sìn ìsámú ń sọ̀rọ̀

ẹ̀pà níjẹ́ lájọ́ tó ti wà lọ́dọ̀ àtọ́dọ̀ àfà nínú àwọn ọmọ rẹ̀ tí ọ̀tá ikú fún kò ta ikú fáwọn ọmọ ẹ̀ kò sì ní ta ikú fún ọ orí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ tí ń kéwú tí ń kéwọ́ ẹ̀kọ́ ẹ̀sùn tí ó ní yànjẹ́ gbogbo ìyá ní fi ń jòun náà gbogbo fámìlì ẹ̀ yànjẹ́ àwọn ọmọ míì ti ń bẹ́ẹ̀ lé kí ó tó ní yànjẹ́ ò lè jẹ tí wọ́n ń jẹ ọwọ́ ní yànjẹ́ ta lórí ọjọ́ òun pé yà wà lára ẹ̀ kí làwọn èèyàn jẹ tẹ́lẹ̀ mi bá rí ọ̀pọ̀ òkè o yóò yé ti rẹ ju kí n tiẹ̀ mọ̀ kí lèèyàn lè yé ti mọ̀ kẹfẹ́ yìí wọ àwọn eléyìí láti kẹfẹ́ yìí àwọn tí wọ́n jẹ́ fáànù bọ́ọ̀lù ṣé fáànù àwọn adáwọ̀lù ni ò ní jẹ́ yìí lẹ́fẹ̀ẹ́ àwọn èèyàn fẹ́ràn kẹfẹ́ yìí ju mùsùlùmí lọ láyọ̀ ni o gbogbo àwọn táwọn èèyàn wọ aṣọ ọmọta kọ́kọ́ wọn sí alẹ́yìn èmi tó nífẹ̀ẹ́ tí a ní sinú ẹlòmí sọ ọkọ rẹ̀ ní ọkọ kìfèrí tí ó sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mo ti gbọ́ tọmọ ìyá tó fẹ́ sọ ọkọ ọmọ tó sọ ọkọ ọmọ rúnì tó tó kọ́lẹ̀ pé káwọn fún òbí jáde lónìí agbábọ́ọ̀lù tí mo sọ ètò bí ọdún tó sì ní kọ́ jáde nǹkan mọ̀ ti ta tó mọ̀ ti pọ̀ gan-an. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìgbà tá ànábì ẹlẹ́ni sallallahu alaihi wasallam. Ànábì ni yóò di ẹ̀rí ẹlẹ́yìn padà sọ́dọ̀ bí ẹ̀mí jẹ. Padà sọ́dọ̀. Ẹjọ́ tá ànábì sọ padà sọ́dọ̀ ẹ̀sìn ló fẹ́ sí àbí bẹ́ẹ̀ Àpàrà kọ́mẹ́ntì rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ bá náà mọ̀ bẹ́ẹ̀ sí sallallahu alaihi wasallam ṣùgbọ́n ó fẹ́ wáyọ̀ náà ọlọ́run pẹ̀lú nǹkan míì tí ó jẹ́ bìnú ọlọ́run ti ń fà ní Al-Qur'an suratul A'raf ọlọ́run sọ̀rọ̀ àwọn èèyàn kan tó ṣe pé iṣẹ́ wọn tí wọ́n ṣe síwájú ọlọ́run iṣẹ́ àlìjánà iṣẹ́ wọn bí àwọn àlìjánà wọn èyí ṣe ẹran náà ṣùgbọ́n àwọn kankan wá ń bẹ tí wọ́n ti fi dáràn síra wọn lọ́rùn tí ò ní jẹ́ kán lè wà lẹ́nà yìí ṣùgbọ́n ṣe ẹ̀yẹ wọn iṣẹ́ àlìjánà ní iṣẹ́ náà ọlọ́wọ́ wà ní fi wọ́n sínú náà torí kò fẹ́ ṣàkóso fún wọn ní tó wá dá wọn dúró náà ní wọ́n wà àlìjánà wọ́n wà níwà ní àárọ̀ ọ̀kan nínú wọn lẹ́ni tó lọ jagun sójú ọ̀nà ọlọ́ọ̀nà tó sì kú síbẹ̀ sẹ́yìn kó ti di sọ àtàwọn àsopọ̀ báyọ̀ ńlá wọn inú wọn ò sì dùn sí nílọ rẹ̀ ó sì sí àlìjánná ó sì mí tí òdìdí ó lè wọlé yọ àwọn aráwọn tí à ń jẹ lọ́ọ̀kan yọ àwọn aráwọn tí wọ́n ń gbádùn ọ̀nà kọ̀ wá nílẹ̀ tọ́sí àtàwọn méjèèjì tí ẹ̀wọ̀n kí láàárín ìdùnnú àti payà ní ìtàn wàwà ìnira adìyẹ náà lọ́tọ̀ ọlọ́mọ ní àlà anábìyàn Muhammad sallallahu alaihi wasallam anábìyàn nípa àrà sọ́dọ̀ omi ẹ̀mí déjì وأضحكهما كما أبكيتهما bó o ti pa àwọn méjèèjì lẹ́kùn lọ dùn wọn nú kárẹ́ rẹ̀ padà ẹni bá Muhammad sallallahu alaihi wasallam ẹni ọlọ́run fẹ́ ṣẹ̀rán náà kò fẹ́ wò bóyá àwọn òbí yẹn já láṣẹ yìí tó àbí wọ́n jẹ́ ẹni tẹ̀sìn yìí lọ bá wọn jẹ́ kí wọ́n kọ́kọ́ rẹ̀ rẹ̀ padà náà àwọn àfa sọ wípé ìtumọ̀ rẹ̀ ni wípé jihadi tó fẹ́ ta ìlànà nàbì sallallahu alaihi wasallam kìí ṣe wájìbù àyè ní lórí ẹ̀ kífà yìí torí ọ̀yìn ló jẹ́ sọ pé àlàyé kan bẹ tá a ṣe ń bẹ eléyìí téyàn ò ní gbàyànjá òbí tí ó yí dandé máa yàn lọ́rùn òun ni eléyìí tó bá jẹ́ wájìbù kífà yìí nítorí wípé títẹ̀ láṣẹ òbí méjèèjì tí ọ̀tàkà sí ọlọ́run wájìbù àyè ní ìdí nìyẹn tó yẹ jẹ́ pé ẹ̀sùn kéèyàn ọgbọ́ yé pẹ̀lú kéèyàn ọkẹ́kọ̀ọ́ ta ẹ̀ wájú mọ́ àìní wájú mọ́ kìfà ayé táwọn èèyàn lórí ọ̀rọ̀ ẹ̀ tó jẹ́ bẹ́ẹ̀ ó rò pé kàfáyà là ń dà pọ̀ kìí ṣe ọmọdé bí ẹ̀rín ni kìí sọ̀rọ̀ ẹ̀rín ọ̀dà ẹ̀rù pé gbogbo àwọn tí ń lẹ́yìn àti ẹ̀yìn ọ̀pọ̀ ọ̀nà ẹ̀sìn wọ́n mọ̀ tó máa wájú yàní kúlùkúlùkúlù ìgbà ìgbà gbogbo tí ẹ̀sìn tí wọ́n tó dálé lórí ní tí wàásì wọn dálé lórí ní tí gbogbo ẹ̀ dálé lórí bídíà lẹ́yìn bídíà kò sí kẹkàmá bídíà rẹ̀ kò wá sẹ́ni tí ò sí bídíà lẹ́yìn àwọn nìkan tó túmọ̀ sí pé lẹ́yìn àwọn nìkan kò sí mùsùlùmí kankan àdéhùn tó mọ̀ tó màá ní ọlọ́nkọ́ mọ̀ làwọn màá ní tí a bá ní wá jùlọ náà ìní ní nǹkan ó ní tó sọ̀rọ̀ yà lórí kó wà bá a ti dájọ́ ní kọ̀ọ̀kan ọ̀rọ̀ yà kálukú wa ní bá a ti jókòó kalẹ̀ bí ọ̀rọ̀ yà mara àwọn tí a bá tọ́ kí wá jùlọ fa ìní ó ní pé ọ̀rọ̀ yà ní lórí umma Islam láti ṣe táwọn kan náà wọ́n bá ti ṣe kò ṣẹ̀ṣẹ̀ fáwọn bí ìrun àbí olú alámákìrún sókùlà lẹ́kan náà àwọn kan náà ní òkè àwọn atá àbálẹ̀ kì àbú ìsìláàmù ló kú yọlọ́n kọ́ bá kẹ́ wọn ọlọ́kọ̀ wọlá ìjọ kọ́ bá kẹ́ wọn kó sí wọn ló máa jẹun náà ọlọ́kọ̀ wọlá ìjọ kọ́ bá sí wọn ló máa jẹun náà tí ìyá máa kó iṣẹ́ tí wọ́n ṣe fún tó kọ fẹsẹ̀ yìí ọ̀nà ṣètò súnà lórí mímbà ọlọ́pọ̀ wọlé ayé tó bẹ̀rẹ̀ kó bá wọn gbà wọn dáadáa wọn yìí kọlọ́kọ̀ bá kẹ́ kọlọ́kọ̀ bá kẹ́ ọjọ́ mi ti wá náà kó lórí dáadáa ká sì kú sórí dáadáa náà kọ́ wọlé ayé tó bẹ̀rẹ̀ agbára jihad ìgbà wo ni wàá máa ń di wáàjì wọnú àyè ẹ̀kọ́ ẹgbẹ́ wọn. torí wípé kọ́ má jẹ́ pé wá ìhádìí ọ̀jẹ̀ wá ní múra ẹ̀mí lórí rẹ̀ ó tọrọ fẹ́ lọ gbà yọ̀ǹda. ìgbà méjì làwọn afá sábà máa ń sọ. alákọ̀ọ́kọ́ oní tí ìrọ̀rọ̀ wá ṣẹlẹ̀ ìrọ̀rọ̀ ọ̀rọ̀ tó ó ní pé káwọn ọ̀tá kẹ́kọ̀ọ́ pẹ̀lú ní Islam náà táwọn àti àti tiwa ó sì máa pa òkè kí wọn náà wá ta akọkọ ọjọ́ mùsùlùmí kó wọn ní àṣẹpọ̀ náà dájú mi wà. nílò ẹsẹ̀kọ́ náà kí n tó bẹ̀rẹ̀ ogun ọ̀nà wọn pọ̀ sí fọ́tẹ́jì tó lè dákọ̀ yàtọ̀. pọ̀ lọ. irú gbogbo mùsùlùmí tó ta tó egun bẹ lára ẹ̀ sáfà yẹn Down on what I can go down. Ó ṣe ọ̀rọ̀ àyàbá lórí gbogbo kálukú. Mo rìn wá láyé mi wá. Ó ti di ọ̀rọ̀ ẹ̀ lórí kálukú bá wọn. A gbọ́dọ̀ sí di fáà án Islam wà án ahìlì Islam wà án dìyàrí Islam. Mo rìn wá láyé mi ti rí a ń ṣèdìbà kọ́dà bẹ́ẹ̀ mi wá bá tán síbẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run náà àánú ọlọ́run lábọ̀ sí eré eléyìí kò ní ìdíkùn yọ lọ ọgbà yọ̀ǹda tọ́yì ẹlẹ́kẹ̀jì onígi tí wọ́n bá ń lo ogun nínú Islam díwáànù máa ń wà díwáànù díwáànù yẹn lẹ́ni tó lori lórí ìlú ní ọkọ̀ oko Islam sí ogun yìí àwọn tí mo kí wọ́n ń ọ̀rọ̀ àyà ní kọlọ̀ ọ̀jàgbà kìí ṣe kìfà yìí kìí ṣe tí a lè bá sí eré ẹlẹ́yìn kò ní ìdìbò tó gbà sẹ́mọ́ orúkọ aláyà kò ní ṣùgbọ́n tó hàn nínú àdìsí yìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà ní ìmọ̀ ti sọ ó ní wípé jihadi tó fẹ́ lọ yẹn kìí ṣe àìní lórí ẹ̀ mo rò pálá yẹn ti ṣe ìfà yìí nínú bẹ̀yẹ tó alùwádìí ní ó tóbi jùlọ. nítorí pé òun tiẹ̀ wáàdì wọn àìní wáàdì wọn àìní. ẹ̀kọ́ pọ̀ táwọn onímọ̀ pa ìmọ̀ àdìsí ọ̀kan náà ẹ̀ àwọn onímọ̀ ní wujubu islahi fọ́kàn àwọn ọmọ ẹgbẹ́ ìyẹn bọ́lọ̀ ti dá wa ọlọ́run dá wa lé láti máa ṣàṣìṣe. كل بني آدم خطاء وخير الخطائين التوابون kò sí ẹnìkan nínú ẹ̀dọ̀ máa dá màtí kìí ṣàṣà arábìnrin ọ̀sọ́ ibi kọ́ ti wò ó ní ọ̀pọ̀ wọ́n máa ń ṣe àṣìṣe rẹpẹtẹ ni ṣùgbọ́n ni wọ́n dá jù nínú aláṣìṣe lẹ́ni tí máa tún wà lọ́sọ̀rọ̀ tí èèyàn bá ti wá ṣàṣìṣe mo rò wá ṣe mọ̀ pé ní ó ṣàṣìṣe ni mọ̀lùpá láyé mi ti ó kó bànú jẹ́ bòbí nítorí pé ó fẹ́ wáyọ̀ ọ̀lọ́ alábìsọ̀ láàrin wájú ọ̀sán àti kókó lọ́dún wọn náà kó ṣàtúnṣe àṣìṣe mọ̀lùpá láyé mi ti kí kálukú wa náà gbìyànjú nítorí tá a bá ti ṣàṣìṣe tá a mọ̀ ẹja gbìyànjú ká lọ ṣàtúnṣe wà á ti bí ẹ̀yẹ sẹ́yí àtàlẹ́ hasan nínú ẹ̀kọ́ táwọn àfáà tí wọ́n fàyọ nínú hadith yìí wọ́n ní wípé kí èèyàn máa gbà yàn dá òbí ẹ̀ méjèèjì kó tó di wípé wọ́n lọ sí jihad ṣùgbọ́n tó bá jẹ́ tí jihad yẹn bá jẹ́ pé ẹ̀rọ àmọ́ ilé ìtọ́ burú jù ilé ìdí ìwà ṣe jihad nǹkan tẹ́ẹ̀gbà yọ̀ǹda ó fẹ́ lọ sí sẹ́ńkú tọ́nà kì í ṣe tọ́lọ̀ ní bá lọ. àtọ́ríṣiríṣi nǹkan lèmi fi máa ń sọ fáwọn èèyàn òbí tó bá bímọ tó máa rí ọ̀lẹ́sìn kò jẹ̀rí ọmọ èmi tó nípa alẹ́sìn lábẹ́ lè máa sọ lè fún wa ẹ máa sọ fún ọmọ tó ti dàgbà yín ti pé kọ́ lọ gbà ńlá lọ́wọ́ òbí ọmọ táàtì ọmọ táàtì fún ẹgbẹ́ òfin kílógún àti jáde tó papọ̀ tó lè má rí alọ́dún kan lọ́dún méjì lọ́dún mẹ́ta kí lọ́dún papọ̀ wọn àmọ́ ibi tó wà níjọ́ kan tó bá kàn jẹ sí láàrin òní ah, ẹ̀bẹ̀rẹ̀ dájú mọ́ ní kéré ó tó parí rẹ̀ tọ́mọ́ ọkọ̀ kàdà lọ tí ó rí bàbá ẹ̀ tí ó ju ọsí látọ̀rí ọ̀kadà bàbá rẹ̀ náà sì wọ́ kàdà kò ní gbé yọ pé tó wọ́n rẹ̀ ló wájú ìgbà tó bàbá ìgbà délé kó ń tó lọ padà wọ́n ti gbé rò mí ìgbésí ayé táwọn ẹ̀ gbé nìyẹn àwọn ọmọ tí bàbá ò lè bá sọ̀rọ̀ bó ṣe wù tọ́wọ́ rí bá sí ní bá sí láti máa àwọn ẹ̀nà wọ̀ ìwé ni gíyàn ọ̀rọ̀ rà ọlọ́mọdé àti màbí nínú ẹ̀kọ́ táwọn yìí máa fàyọ nínú hadithi yìí oníbẹ̀ kíyàn máa sọ́ra níbi tó bá lè fa pípé èèyàn máa torí èèyàn sọkún tí ó máa pa òbí èèyàn lẹ́kún kíyàn sọ́ra ọlọ́mọ sí alọ́ àrísọkún àríbanújẹ́ ọlọ́pàá máa fọwọ́ rẹ̀. nínú ẹ̀kọ́ táwọn onímọ̀ tí wọ́n fa ìwà nínú hadithi yìí òun ni kí mùsùlùmí kó máa sojú kòkòrò kó máa gbìyànjú gbogbo ìgbà láti jẹ́ kí inú òbí ọmọ máa dùn sọ́wọ́ kí ẹ gbìyànjú kí ẹ máa ṣe ẹ̀ nínú ọmọ tí ó tara òbí ẹ̀ ríbi inú ọlọ́run ọlọ́mọdé àwọn àmọ́ ẹ̀ ọlọ́kùnrin tó wá ṣe kò bẹ́ẹ̀ dáadáa lọ́wọ́ alákòólé náà tábàárẹ̀ ẹni èjì ẹ̀ta náà ẹni. ó wá jẹ gbèsè lẹ́nu.